kí gbogbo ẹ̀yin tí ẹ bá wo fídíò yìí ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ lásìkò tẹ́yin bá wò ó orúkọ mi ni Olúwakẹ́mi Ìfẹ́olúwa tí gbogbo ènìyàn mọ̀ sí Lady K Ìfẹ́olúwa show mo jẹ́ ọmọ bíbí orílẹ̀-èdè Nàìjíríà mo jẹ́ a single mother I have two baby boys mo dẹ̀ ní àwọn òbí náà. Ní nǹkan bí ọdún mélòó sẹ́yìn ni mo bẹ̀rẹ̀ iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀. Kí ló sì fàá ni wípé látara nǹkan tó ṣẹlẹ̀ lórílẹ̀ èdè wa, bí gbogbo nǹkan ṣe ń lọ tó jẹ́ wípé nǹkan ò dá lórílẹ̀ èdè wa. Òun ló fàá tí mo fi bẹ̀rẹ̀ iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ láti lè máa sọ ohun tó tọ́ àti ohun tó yẹ láti lè tọwọ́ ìbàjẹ́ bọlẹ̀ ni mo fi di media presenter tí mo dẹ̀ jẹ́ ìkan nínú àwọn gbajúgbajà blogger bákan náà. Ó wá ṣẹlẹ̀ pé láti two, eh, thousand and twenty. that was October 20, during Endsars protest, àwọn ìjọba orílẹ̀-èdè Nàìjíríà wọ́n pa àwọn ọ̀dọ́ nítorí protest yẹn láwọn tí wọ́n jáde tí wọ́n ń jà fún ẹ̀tọ́ wọn, tí wọ́n fi ẹ̀hónú hàn pé àwọn lọ iléèwé àwọn ò ríṣẹ́. Èyí tó kọ́ṣẹ́ kò rówó ra irinṣẹ́. Gbogbo nǹkan kàn dàrú turn upside down lórílẹ̀-èdè wa. Àwọn youth ọ wá bọ́ síta láti lè jàjà òmìnira, láti lè protest, láti lè ṣe protest. Àwọn ìjọba orílẹ̀-èdè Nàìjíríà dẹ̀ lọ síbẹ̀ wọ́n pa àwọn ọmọ ọlọ́mọ ní Lekki toll gate. Kò sẹ́ni tó mọ ọmọ tí wọ́n pa, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí àwọn ọmọ ló sọnù ó tún wá jẹ́ ohun tó bà mí nínú jẹ́ gan tí mo wá wò pé hábà etí jẹ́ ṣé bá ṣe máa máa wò ní lórílẹ̀ yìí orílẹ̀ tí ò ti sí freedom of speech orílẹ̀‐èdè tí ò gbádùn as a citizen of the country kò sí nǹkan kan tá à benefit lórílẹ̀‐èdè wa ẹni tó bá tún wá bọ́ta sọ̀rọ̀ ìjọba á tún mú wọ́n tún pa òun ni mo wá fi túbọ̀ tẹra láti máa ja ìjàngbara wípé ṣé a ò fẹ́ ìwà ìbàjẹ́ mọ́ lórílẹ̀‐èdè nàìjíríà látara ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí tó tún wá sọnù ní october twenty october twenty twenty ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí tó sọnù nínú ìrìn àjò yìí ni mo wá sí ilé sí ní ọdún yìí tí mo wá lọ sílé Chief Sunday Igboho nítorí mo mọ Chief Sunday Igboho náà gẹ́gẹ́ bí olóòótọ́ akíkanjú ọkùnrin èèyàn tí ò fẹ́ kí ìyà jẹ ọmọ ilẹ̀ káàárọ̀ òjíire èèyàn tí ò fẹ́ kí ìyà kó jẹ ọmọ nàìjíríà tó ṣe èèyàn tó jà fún self determination ni mo wá sílé ni mo wá lọ kí wọn wọ́n dẹ̀ gbà mí lálejò ibẹ̀ ni mo wà ní ìṣẹ̀lẹ̀ burúkú tó ṣẹlẹ̀ ní july 1st 2021 ló ti ṣẹlẹ̀ bá mi ní déédéé aago méjì òru ó kù ìṣẹ́jú mẹ́wàá èyí tí àwọn olóyìnbó ń pè ní ten minutes to two a.m. Ìró ìbọn ló jí mi níbi tí mo sùn sí. Mo ṣáà ń gbúròó gunshot ó ti pọ̀ jù. Kí ló dé? Kí ló ń ṣẹlẹ̀ nígbà tí mo máa yọjú látojú window? Mo rí i wípé àwọn Nigeria military, àwọn DSS àti àwọn sójà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní yin straight bullet. Everybody dẹ̀ ti sùn lóru yẹn everybody ti sùn ọkọ̀ dé wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní fáyà gbogbo ilé yẹn wọ́n ń rọ ìbọn wọ́n ń ṣùtì gidi mi ò rírú ẹ̀ rí láì ṣe wípé a ṣẹ̀ láì ṣe wípé wọ́n kà nǹkan burúkú mọ́ wa lọ́wọ́ ọ̀dẹ̀dẹ̀ wa ká wa mọ́lé Nigeria military ní ten to two a.m. lọ́gànjọ́ òru tí everybody ti sùn ọdẹ bẹ̀rẹ̀ sí ní fáyà everybody ẹni tí ìbọn bà lẹ́sẹ̀ ìbọn bàá nínú ìrìnàjò yìí ni ẹ̀mí méjì sọnù sí èmi fúnra mi ọlọ́run ló yọ mí mo wá wò pé kí la fẹ́ ṣe báyìí lọ́gànjọ́ òru àti pé gẹ́gẹ́ bí iṣẹ́ mi tí mo jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ mo ní láti go live lẹ́sẹ̀kẹsẹ̀ pé tó ẹ̀yìn ìyẹn wo nǹkan tó ṣẹlẹ̀ Nigeria military ni wọ́n ń fáyà wa tí wọ́n ń yin àwọn èèyàn pamọ́lé wọ́n dẹ̀ ti gbẹ̀mí àwọn èèyàn àwọn tí ìbọn bà lẹ́sẹ̀ àwọn tí ìbọn bà lápá wọ́n ti ṣe àwọn èèyàn léṣe gan-an wọ́n wá gbé sórí afẹ́fẹ́ kí gbogbo ayé lè mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ní July 1st 2021 ní 10 to 2 a.m. lọ́gànjọ́ òru tí gbogbo ènìyàn ti sùn. eléyìí jẹ́ nǹkan tó burú jáì nǹkan tó bani nínú jẹ́ ni. nígbà tí mo gbé sí láìfù tí gbogbo ayé rí tán ẹ̀mí mi ò gbé mọ́ pẹ̀lú ìró ìbọn yẹn àyà tèmi gan ń já kí ìbọn má lọ wọlé wá bá mi torí straight bullet ni wọ́n yìn wọ́n lé ní hundred láwọn Nigeria military tó wá. Ibẹ̀ ni mo ti wá lọ sá pamọ́ kó tó wá di pé wọ́n wá wá sí yàrá ibi tí mo wà. Wọ́n wá ní kí n surrender àwọn ti surround room mi. Mo ṣá surrender kí ni mo fẹ́ ṣe? Mo ní láti ṣílẹ̀kùn pé tó tó bá máa jásíkú ọwọ́ Ọlọ́run lẹ̀mí mi wà gbà tí máa bọ́ta báyìí. Wọ́n nà mí tó jẹ́ wípé láì ní weapon. Wọ́n ní fóònù mi dà, wọ́n gba fóònù mi méjèèjì. Wọ́n bẹ̀rẹ̀ sí ní lù mí. Wọ́n fọ́gi mọ́ mi, mi ò ríru ẹ̀ rí. Wọ́n mi lọ bá àwọn èèyàn tó kù náà tí wọ́n ti arrest, wọ́n dẹ̀ ti pa àwọn èèyàn kan sílẹ̀. Ibẹ̀ náà ni wọ́n ti ń wọ́ òkú àwọn èèyàn nílẹ̀ ní àwọn Nigerian Ministry Ibi tí wọ́n mú mi lọ láàárín àwọn tó kù tí wọ́n arrest, tí wọ́n dá gbogbo wa dọ̀bálẹ̀ sí, ibẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní tọ́ṣọ̀ wa tí wọ́n ti ń lù wá lùlù gidi wọ́n lu everybody wọ́n lù mí wọ́n fọ́gi mọ́ mi débi wípé mo fi ẹsẹ̀ ṣèṣe títí dìsín ẹsẹ̀ mi ò tí gbádùn lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ treatment ẹ̀yìn yẹn ni wọ́n kó wa ó dìlú Àbújá nígbà tá a dé Àbújá tán eré ni mo pè é mi mọ̀ pé nǹkan ńlá ni o ó dá wa sí cell Èmi gẹ́gẹ́ bí ẹni kan, mo lo one hundred and fourteen days ní sẹ́ẹ̀l, ní èyí tó kù ọ̀sẹ̀ kan kó pé four months. Kò pẹ́, ta dé bẹ̀ nígbà tó pé two months wọ́n release àwọn ten nínú àwa twelve tí wọ́n kó dà Abuja. Àwọn ọ̀gá yẹn wá pè mí, wọ́n ní Lady K, mo ní "sir". Wọ́n ní ṣé mo mọ̀ dí tí àwọn release mi kí n lọlé mi. Mo ní mi ò mọ̀, kí ni mo ṣe? ẹ ká weapon mọ́ mi lọ́wọ́. Mi ò pààyàn, mi ò jalè, mi ò kidnap, mi commit any crime. Wọ́n lóòótọ́ ni gbogbo nǹkan tí mo kà sílẹ̀ pé ṣùgbọ́n mo ba mission àwọn jẹ́ pé torí èmi ni mo jẹ́ kí gbogbo ayé mọ̀ wípé àwọn làwọn wá attack ilé Chief Sunday Igboho. Ó lèmi ni mo jẹ́ kí gbogbo the whole world mọ̀ látara wípé mo gbé sí live lẹ́sẹ̀kẹsẹ̀ tí incident yẹn ṣẹlẹ̀ wọ́n ní nítorí ìdí èyí option méjì làwọn ní fún mi ìzáídà káwọn pa mí ọ̀ wọ́n mi lẹ́wọ̀n wọ́n ní táwọn ò bá fi wọ́n mi lẹ́wọ̀n àwọn máa pa mí ni torí mo ba mission àwọn jẹ́ mo bẹ̀rẹ̀ sí ní sọkún pé ẹ ṣàánú mi àwọn ọmọ mi kéré èmi nìkan nìyá mi bí ìyá mi ti dàgbà ìyá mi tún wà lábarapá ẹ jọ̀ọ́ torí ọlọ́run ẹ ṣàánú mi ẹ má pa mí fáwọn ọmọ mi àwọn ọmọ mi sì kéré wọ́n ní kò ṣe ọ̀rọ̀ ẹ̀bẹ̀ lọ̀rọ̀ tó wà lẹ́yọ̀ pé mo ṣàrí pé àwọn ti release àwọn ten ó kó àwa méjì pé bọ̀tí tó jẹ́ ẹ̀ṣẹ̀ ti tèmi táwọn torí ẹ̀ ó dì mí làwọn ti sọ fún mi yẹn èmi ni mo gbé àwọn sáyé èmi ni mo jẹ́ kí gbogbo ayé mọ̀ wípé àwọn làwọn attack ilé Sunday Igboho mo bẹ̀rẹ̀ sí ní bẹ̀ wọ́n pẹ̀lú bí mo ṣe bẹ̀ wọ́n tó àwọn pípọ̀ ìfi ìyà jẹ mí wọ́n fún mi lómi kẹ́míkà mu ẹ̀wà tí ò jiná ráìsì tí ò jiná èmi nìkan ni wọ́n tì mọ́nu yàrá kan fún one hundred and forty days kò sí fan kò sí AC nínú ooru burúkú ni mo wà màá máa sunkún màá máa bẹ̀ wọ́n tó bá tún ní kó pè mí wá lọ́fíìsì báyìí tí n bá tún débẹ̀ àwọn another set of ọ̀gá ló tún máa sọ fún mi pé Lady K we are not going to release you wípé nǹkan tí mo ṣe fún àwọn dùn àwọn pé why tí mo fi gbé àwọn sí life tí mo jẹ́ kí gbogbo ayé mọ̀ pé àwọn làwọn wá mo ní ṣé ẹ̀yin fẹ́ wá ṣiṣẹ́ kẹ́nìbọ̀dì má mọ̀ ni wọ́n ní kí n má béèrè pé bọ̀ fídíò tí mo ṣe yẹn ni ẹ̀ṣẹ̀ tí mo jẹ wọ́n wá fún mi lómi kẹ́míkà mu ìyà tó jẹ mí ní ọgbà DSS mi ò rí irú ẹ̀ mi ò rí irú ẹ̀ rí ní ayé mi kọ́ ló má jẹ́ kí n rí irú ẹ̀ mọ́ ṣùgbọ́n fún àtìlẹ́yìn gbogbo àwọn ọmọ káàárọ̀ ojíire wọ́n gbìyànjú gbogbo agbára wọn wọ́n jẹ́ kó mẹ́sọ̀ wípé wọ́n gba lọ́ọ̀yà tó dáńgájíá fún mi lọ́ọ̀yà yẹn ṣiṣẹ́ wọ́n kó ti gbogbo ohun tó yẹ kó kó ti pé ọmọbìnrin yìí ṣẹ̀ kò pààyàn kò commit any atrocity kò commit any crime why tẹ̀ ń ti mọ́lé ṣùgbọ́n wọn ò lè sọ fún àwọn èèyàn ta wípé nítorí nǹkan báyìí láwọn ṣe ń tì mí mọ́lé èmi nìkan ló sọ fún tí lọ́ọ̀yà ṣàfi fáìlì kéèsì tó fi gbà mí jáde ìgbà tí lọ́ọ̀yà tún máa gbà mí jáde wọ́n tún pè mí ní wọ́n ná wọn pé lédíkè àwọn máa ń rán ẹlẹ́wọ̀n ni o ọ̀ọ́ kó lo ọ̀ọ́ káwọn pa ẹ̀ bọ̀tí mo dúpẹ́ pé lọ́ọ̀yà rí mi gbà jáde kúrò lákàtà wọn àtìgbà tí mo ti wá kúrò ńbẹ̀ mi ò gbádùn láti gba ara omi kẹ́míkà tí wọ́n fún mi mu mo ti náwó náwó náwó mo ti gba treatment gba treatment mo ṣì wà lẹ́nu ẹ̀dì sí kò tẹ̀ tó wá tó àwọn ìṣẹ̀lẹ̀ ìyanu tó tún wá ń ṣẹlẹ̀ bíi kí n máa receive strange calls mi ò mọ àwọn tó ní nọ́mbà yẹn tọ́dẹ̀ threat life mi mi ò lè rìn ládùúgbò